ilé ló gba géètì báyẹn ṣé wọ́n wo ewu. can you open the gate please. Ah, ilé ìṣe wa dàbí làkọlàbọ báyìí sọkùnrin yẹn ni àbò béèrè. èwo ni béèrè wèrè ah, ah. èwo ni béèrè àgọ̀. sọ́nà ló dẹ̀ dàrú rẹ̀ sáàrin àwọn èèyàn. o ò ní gúgù kan bí. rárá mi ò ní. àbí kò gbé ọ̀pẹ̀lẹ̀ kalẹ̀ kó béèrè lọ́wọ́ ifá. mo jẹ́ ká ti gé sódà pé ilé yóò pè. come back here. ẹ̀ẹ́n aláyé kí ló ṣẹlẹ̀ náà. aláyé kí ló ṣẹlẹ̀ náà. ṣé ṣe fẹ́ ti yá wèrè ṣá yẹn ṣé òun wáìnì ni. ẹ jẹ́ jẹnẹrétọ̀ ni mi wáìnì ẹ̀. àní géèmù bọ̀bọ̀ ìṣe àwọn ọmọ bíi àbí James Brown bó ṣe wà ọkùnrin mélòó ti láyé. as a matter of fact mo ti lose count. ó dà tó yà ṣọ́ọ̀ṣì ló ti wá bì. tí ọlọ́run ti gbàdúrà mo gbé ìgbà tó gbàdúrà mo move go bẹ́ẹ̀. wọ́n náà wọlé ayé ẹ̀. báwo ló ṣe ń hùwà yìí. bí ewu rẹ àgùntàn bẹ́ẹ̀. excuse me mr woman àwa ọjọ́ kankan ọmọ bẹ́rẹ̀ òṣì bẹ́rẹ̀ làwa wà á tẹ́ wérò. o pé ẹ sì fẹ́ ṣó pé dangbana wà lórí. àwọn onídìí àti ṣọ́ ẹ̀yìn dangbana kankan a kà máa pa àwọn tó wá mú mẹ́tò. wọ́n wá gbé wọn náà lọ síbi tí Bobrisky wà. ẹ calm down. calm down pé kí ni. ọ̀gbìn kan níjà Ah, kí ló dé? Àwa náà bẹ ẹja, akọ̀fẹ́ rẹ̀ lọ síbi tí mẹ́tẹ̀ wà ní ìyẹn ní Kirikiri.